mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ni orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ilé ìfowópamọ́ àgbà ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn CBN ti tako ọ̀rọ̀ kan tí ó ń jà rìnrìn lórí ìtàkùn ayélujára tí ó wí pé wọn yóò gba ìwé àṣẹ lọ́wọ́ àwọn ilé ìfowópamọ́ Keystone Unity àti Polaris CBN wí pé àwọn kò ní èrò láti ṣe ohun tí ó jọ bẹ́ẹ̀ àti wípé irọ́ tí ó jìnnà sí òtítọ́ ni ìròyìn náà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára ayélujára títí di àsìkò yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àjọ àwọn òṣìṣẹ́ ti rọwọ́ lórí ìyanṣẹ́lódì fún ọ̀sẹ̀ kan eléyìí wáyé lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti gbà láti fi kún owó òṣìṣẹ́ tí ó kéré jù ìyanṣẹ́lódì yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé tí àwọn aṣojú àjọ náà sì ti wí pé àwọn kò fi òpin sí ìyanṣẹ́lódì ṣùgbọ́n àwọn rọwọ́ láti ní àsọkúnná ọ̀rọ̀ lórí ẹ̀hónú wọn tí ó sì alákòóso ìlànà orílẹ̀-èdè ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé ojúlówó ẹ̀yà orin orílẹ̀-èdè nàìjíríà yóò jáde láìpẹ́ ọ̀rọ̀ yìí wáyé látàrí wípé oríṣiríṣi ẹ̀yà orin náà ni ó wà ní orí ayélujára tí àwọn ènìyàn sì ti ń béèrè wípé èwo ni ojúlówó nínú àwọn ẹ̀yà orin náà tí adarí gbogbogbò ẹ̀ka náà ẹni Lánre Isa Onílù ti sọ nínú àtẹ̀jáde láti ọwọ́ igbákejì adarí ìròyìn ẹni Paul Adéníyì wípé kí wọ́n fi ọkàn balẹ̀ nítorí ọ̀rọ̀ náà yóò ní ìyanjú láìpẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀k keje ìlú mọ̀ọ́ká òṣèré Tóyìn Abraham Ajéyẹmí ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fèsì sí àwọn tí ó ń sọ ọ̀rọ̀ kò bá kùngbé sí ọmọ àti ìdílé rẹ̀ lórí ọ̀rọ̀ ìjọba ààrẹ Tinubu ó wí pé òun ti ń dákẹ́ tipẹ́ lórí ọ̀rọ̀ náà nítorí àwọn ènìyàn á máa bu ẹnu àtẹ́ lu òun nítorí pé òun dìbò fún ààrẹ Tinubu lẹ́yìn tí òun kò sì ṣe ìpolongo ìbò tí òun kò sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n òun kò lè dákẹ́ mọ́ nítorí ọ̀rọ̀ náà ti kan ọmọ òun ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. And I will not accept any apology from anybody. I will not take public apology. Mi ò ní gbà mọ́ because I have been quiet for a very long time. Mo ti dákẹ́ tó bá bú mi màá It is democracy and it is my right to choose and vote for whoever I want to vote for. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká olórin ọládàpọ̀ daniel oyèbánjọ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ d'banj ni ó kan sára sí ìlúmọ̀ọ́ká olórin michael collins tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ don jazzy nígbà tí àwọn méjèèjì pé ogún ọdún nínú iléeṣẹ́ orin kíkọ d'banj wí pé ìrìn àjò ogún ọdún nínú iléeṣẹ́ amúlùúdùn ìbá má ṣe ṣe láìsí àjọṣe pẹ̀lú don jazzy tí wọ́n jọ bẹ̀rẹ̀ nígbà náà tí ó sì ti pinnu láti ṣe àjọ̀dún ogún ọdún náà pẹ̀lú àwọn olólùf olólùfẹ́ rẹ̀. ọ̀rọ̀ yìí ni Don Jazzy ti fèsì sí wípé ọjọ́ rèé bí àná tí wọ́n bẹ̀rẹ̀ nígbà náà tí àwọn olólùfẹ́ wọn sì ti ń kí wọn kú iṣẹ́ takuntakun títí di àsìkò yìí. signature oh. is a custom. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré àti adẹ́rìn-pọ̀ṣónú adébọ̀wálé adédayọ̀ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ mr macaroni ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn ní ìmọ̀ràn lórí ìpaniláyà lórí ìtàkùn ayélujára mr macaroni wípé ìwà yìí kì í ṣe ohun tí ó bójúmu rárá bákan náà ni ó rọ àwọn ènìyàn láti dẹ́kun ìwà ìbàjẹ́ náà kí a lè máa wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àlàáfíà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ akọ àti abo ní ìlúmọ̀ọ́ká olórin Uriel Oputa ti wí pé pẹ̀lú bí àwọn obìnrin orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń bá a lọ yìí òun kò lè gba ọmọ ìyá òun lọ́kùnrin ní ìmọ̀ràn láti fẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó wí pé òun fẹ́ràn kí ọkùnrin tọ́jú òun ṣùgbọ́n òun gbọ́dọ̀ sẹ̀san ìtọ́jú náà padà ó tẹ̀síwájú wípé bí àwọn obìnrin ṣe máa ń rí àwọn ọkùnrin gẹ́gẹ́ bí ẹ̀rọ tí ń pọ owó fún wọn kì í ṣe ohun tí ó bójú mu nítorí kò ní bu iyì àti àpọ́nlé wọn ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré Adéníyì Johnson ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ìyàwó rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí tí ó sì wí pé àwọn méjèèjì ni wọ́n jọ ní ayẹyẹ náà gẹ́gẹ́ bí ọkọ ọlọ́jọ́ ìbí tí ó sì pe ara rẹ̀ ní igbákejì ọmọ ọlọ́jọ́ ìbí ayẹyẹ yìí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kí aya rẹ̀ kú ayẹyẹ tí wọ́n sì ń fi gbólóhùn àdúrà kan tàbí òmíràn ṣọwọ́ sí ọlọ́jọ́ ìbí lórí ìtàkùn ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Adéyínká aláṣeyọrí ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Olúwa fún oore oore ọ̀fẹ́ nígbà tí ó fi fọ́nrán ọkọ̀ bọ̀gìnì ọjọ́ ìbí rẹ̀ sí orí ìtàkùn ayélujára ayọ̀dí méjì nígbà tí ìlú mọ̀ọ́ká náà ra ọkọ̀ bọ̀gìnì tuntun ní àná òde òní tí í ṣe ọjọ́ ìbí rẹ̀ ọ̀rọ̀ yìí ni àwọn ará ọ̀rẹ́ àti olólùfẹ́ rẹ̀ ti ń kí i oríire tí wọ́n sì ń bá a dúpẹ́ lọ́wọ́ olúwa. ìgbà tó bá ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin Paul Okoye tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Rude Boy ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti wí pé níwọ̀nba ìgbà tí àwọn ọ̀dẹ̀ kan bá ti ń jẹ́ aláwòkọ́ṣe àwọn ọmọbìnrin lẹ́yìn tí wọ́n sì ń gbàgbọ́ wípé owó ni gbogbo nǹkan tàbí wípé ọkùnrin gbọ́dọ̀ ní iye owó ńlá kan lọ́wọ́ ni wọn kò ní yé kó sí ọwọ́ àwọn ẹni ibi ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára kò ní jù báyìí lọ fún abala ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí Ruth Ọlájídé ni oníròyìn yín or double.